mo input bar ó id let's say bar, mo bá click the button mo fẹ́ pe function PLA I click on this button mo fẹ́ pe function fun ọ̀gẹ́ tí n bá click lórí button bẹ́yẹn ó máa pe function yẹn àwọn code tó bá wà nínú bíbá mo fẹ́ gba value tó wà níbí báyìí but then mo fẹ́ type ẹ̀ is. Uh, number. This is an input of type number. So again, a lot type uh, between console log type console log kí call id wa. var. var. kí ni console log. var. var type type of this. token numbers. so kì í ṣe eh, kì í ṣe nọ́mbà pàṣẹ type ni mo fẹ́ console out. Ah, okay. meaning that type ẹ lè má jẹ́ nọ́mbà type ẹ lè email address. Ah, okay. tó wáyé pé mi ò ní eléyìí máa console out email. tó bá yẹ pé ẹ ti understand bẹ́ẹ̀ yẹn. so whatever ti type ẹ bá jẹ́ ni tó bá jẹ́ password náà ni eléyìí máa console out password so nǹkan tí type of bá because the type equals to this so whatever the type is ni my concerns here. so I just want to say, I just have ẹ̀bẹ̀rẹ̀ láti ibi type password ní tell me type ẹja ká rọ̀nà lórí browser ká lè ṣe rí. ẹ mọ̀ type password at least for hmm. most browsers ẹ bá type on bẹ́ẹ̀ ẹ̀ nílé rí nǹkan tí user yẹn type Mm-hmm. because this is thy password ẹ jẹ́ n tẹ bíbá ẹ rí pé console log password but mo fẹ́ change type yẹn kúrò ní type password mo fẹ́ change type ẹ̀ sí type type ní ká change ẹ̀ sí. Yeah, I mean. so my wife, wá bíbá yìí màá kọ́ access type tí mo fẹ́ màá ní var dot type ẹ mọ̀ pé var ní id imputing. Mm-hmm. Type nìkan tá a fẹ́ lórí ẹ̀ anything tẹ́ bá fẹ́ lórí ẹ̀ tó wáyé pé value ẹ̀ lè fẹ́ change náà jẹ́ ẹ̀kọ́ máa wá bí ẹni dot value ẹ̀ ti understand bẹ́ẹ̀ var dot type equals to kí ni mo fẹ́ change ẹ̀ sí mo fẹ́ change ẹ̀ sí email ló bá parí tá bá ti click lórí button báyìí ó máa rán nǹkan jẹ à ń pè var var id òun ni gbogbo information ta need nípa ó máa fún wa gbogbo information ta bá need nípa element yẹn so nǹkan táwọn akọ́fẹ́ change ni pé airport to set the type to email ẹ jẹ́ ká lọ click lórí button ká lọ bó ṣe ṣiṣẹ́ so initially password ló wà níbí báyìí hmm. tí n bá ti click lórí ẹ ẹ rí pé ó ti wà visible hmm. ìdí tó fi wà visible ni kì í ṣe pé mo change visibility ẹ o no mo kàn change type ẹ change sí type change sí email. ẹni pé ó ti sọ fún mi please include an at in the hmm. email address. Okay. so àti change ẹ sí email nìyẹn. mo change. ṣe ìmọ̀ pé tẹ̀ máa ní class. mo hmm. yà fẹ́ fi style ẹ̀ báyìí mo lè pè ní kí ẹjẹ sọ pé my style mo lè change class ká nípa ní class kan báyìí ẹjẹ create class báyìí. Um. dot master gender. location So this of the master then kí ni títà a lè fún wíńdíètò kí ni style a lè fún gan let's set the width width to be the hundred percent so initially aha gbogbo screen by ni ó gbà because of this width to be hundred percent ẹ jẹ́ sọ pé mo another class níbí báyìí that kí ni my class this another class eléyìí tiẹ̀ width tiẹ̀ ó jẹ́ fifty percent tí a bá ti button pè é button a fẹ́ change class kúrò ní my style a fẹ́ change ẹ̀ my class. my class. a kò máa rí ibẹ̀ máa dot kí la fẹ́ change class. class. equals to kí la fẹ́ change ẹ̀ sí my class. my class. ṣe get bó ṣe ń Now, bẹ́yẹn. okay. now tabalọ́nẹ̀ ìlú kékeré kan now eléyìí òṣìṣẹ́ àní ìdí ni pé ìdí ni ṣe rí class nínú javascript this word class this word class Oh, ó only only. ní iṣẹ́ tó already like is a keyword this word class is a keyword for other things this will work fine but because this is a class this word can ni oyu ti ó ní tí ó fi ṣiṣẹ́ this word class so if you are dealing with class in this case ẹ máa adjust on there. i think. Uh, for class for class okay yeah i think it's class name Not for name, class name like i said class nìkan ni eléyìí wà for for every other thing ó máa ṣiṣẹ́ for this word class ó ti ní nǹkan tó ń ṣe already a máa ṣe tá a bá ti tá a bá ti ẹni pé ó change colour ẹ̀ sí sí blue right mm-hmm. mm-hmm. ìdí nìyẹn tí òun fi ṣiṣẹ́ ń tiẹ̀ ṣe tó wáyé pé. bọ class lẹ ní ẹ̀kọ́ sókè class name lẹ máa pè nísàlẹ̀ tẹ́ bá fẹ́ pè eh, jáde. yes wọn mọ ọkọ pàwọ àfihàn sí ni pé kó máa ṣiṣẹ́ fún class nínú javascript. okay. because that class is a reserved word but for others normally it should have been like this var dot class equals to nǹkan tẹ́ bá fẹ́ fi sí but because that word class is reserved so you say dot class name and this one will still work fine. so tí máa kí pé bí báyìí máa wọ width yẹn máa change immediately ẹ̀rí pé ó ti change to fifty percent mm-hmm. so bí ìyẹn ṣe ń ṣiṣẹ́ ẹ jẹ́ click again fifty percent so ó ti change class kínní ó ti change kúrò ní títà àkọ́kọ́ ó ti change sí títí èkejì tí máa tún fẹ́ change padà sí eléyìí náà tún lè change padà màá kọ́ ẹ̀rọ nǹkan lè lo if statement Let's var equals to one if or let's say let's my var ìdí tí mo ṣe fẹ́ lo var ni pé mo ti already ní id tó ń jẹ́ var hmm. so if my var equals one then kó bá mi ṣe eléyìí kó set the value of my var kó set it to two else. just copy this now ẹ bá ẹ máa wò pé kí ni ìdí tá fi my vice ẹ jẹ́ kí n yọ̀ fún náà kí n kàn comment ẹ̀ jáde kí ẹ lè rí iṣẹ́ tí òun ṣe ìdí tá fi fi sí fi necessary ní code. Oh, our extension to not go away. Okay, Alone. Euh, now ìdí nìṣẹ́ tí n bá kéèké lórí báyìí ẹ mọ̀ kó máa pè nǹkan tó ó máa rọ̀ǹgò kóòdù tó wà ní báyìí oh, uh, ká ní pé kò sí ah. tí n bá kàn ṣe báyìí. Ah. Oh. Eléyìí ó fún mi ní yóò jẹ́ extension. Ó dà, mo install extension can recently. Ó dàbọ̀ Another ń ṣe now ibi tí mò ń lọ ni tí n bá kọ̀kọ́ báyìí tí ó bá sí gbogbo ilé ń bọ̀ tí n bá kíkìlè lórí báyìí tí n bá ràn kóòdù kò ní change class ẹ̀ kúrò ní my style because ilé àkọ́kọ́ change ẹ̀ sí my class instantly ilé àkọ́kọ́ change ẹ̀ padà sí my style so kò ní fún wa ní nǹkan táwa fẹ́ kó fún wa kò ní class ò ní kúrò lójú kan ilé tó wà bẹ́yẹn náà ló máa dúró sí bọ́kọ́ tá a fẹ́ nípa fẹ́ jẹ́ kí ó jẹ́ my class later kó tún jẹ́ my star tàbá tún kíkì kí a tún padà sí my class tàbá tún kíkì kí a tún padà sí my star so a lè kọ́kọ́ create variable kan tàbí máa hold so that tó bá ti change sí ilé variable yẹn la fi máa mọ̀ pé ṣé ó ti change ṣé kò tí change ẹ ti understand bẹ́ẹ̀ mm-hmm. òun fi sọ pé variable um, equals to one so tá bá ti wá click lé lórí first time a máa wá sọ pé if my var equals to ẹ mọ̀ pé my var is actually one àbí if my var equals to equals to one wíkẹ́ condition ẹ̀ ó tù bẹ́yẹn àbí ó máa rán code tó wà níbí báyìí code ọ̀la níbí ó yá bá wa change eléyìí sí my class my class. Now, but problem tó wà wà báyìí ni pé tá to click lé lórí again the second time ẹ mọ̀ kí condition yìí máa tún my value will still be one àbí so ilé náà ló tún yìí máa padà bá wa tún ṣe sí ẹ ti understand bẹ́ẹ̀ so a lè fi else sí else my star but even with this even with this every time tá a click my class yìí nìkan ló máa a wa ìdí ni tá a click the lórí the first time báyìí my value is one mm -hmm. i check if my value is one i change my i change the class name ẹ sí my class my class but my still else ẹ̀sọ́ yẹn náà my value is, is still equals to one. Eh, eh, eh. To get the one, my value will still be one tí bá tún click again it be not tún to máa ṣe again eh, so kò ní débi bíi rárá rárá. Eh, eh. Hmm so màá sọ pé my var equals to that is tó bá ti ṣe lè tán bá wa change value my var sí two so that next time tá a bá máa ṣe á lè á lè wá ṣe else so that condition yóò ní two mọ́ so á lè wá ṣe else now tá a bá ti wá click ẹ yẹn tó bá ti wá carnivore. ẹ ọ ẹ fi let sùn lẹ́yìn. ẹ ìdí tá a fi fi let sí ni pé this same variable yẹn náà là ń ṣe ah create a new variable. okay. Yeah. Hmm. Ah, this same. ọṣẹ tẹ bá fi sí ṣó máa bàjẹ́. Ah, ó máa affect ibi báyìí tàbá máa ń affect party ìdí ni pé ṣe rí let hmm. tẹ bá ti lè create a variable pẹ̀lú let hmm. ẹ lè lo outside the curly braces tẹ ti create yẹn kí ni mo rí ẹ mọ̀ pé inú if statement kan ni àbí hmm. ṣe rí my vi ó yàtọ̀ sí my vale ó ti yàtọ̀ so tẹ bá click lé lórí buy the first time hmm. my buy is one i check if my buy is one i change eléyìí sí my class eléyìí ó máa rí this one as a new variable entirely okay. i understand very okay. ó máa rí eléyìí as a new variable entirely so eléyìí máa take another container i get my var is two ṣẹ́yìn gẹ́tẹ̀ bẹ́yẹn ó ti ẹ̀fọ́ yà nǹkan nǹkan tó fẹ́ kọ́ yín lálẹ́ tẹ́lẹ̀ ni global and local variables global hmm. variables local variables bóyá kí n kú fi bí opportunity wọnú global and local variables ọ̀ka máa gbó bá class wa now ṣẹ́rí tẹ́ bá ti create variable by jẹ́ comment kí n kúkú kí n àyípadà bọ̀ bí kí n kú ṣàlàyé local ní ah, ìmọ̀dí tí mi rí kí ní comment what's going on. 工作了。ṣẹ́ràn dé kàn sọ inú bí ó ń ṣiṣẹ́ dáadáa inú bí ló kọ̀dà gbogbo ló ń tàn mí jẹ pé àti ń kẹsàn-án mo extension kan tó mo install dàbí tó ń fa gbogbo wàhálà. ok bọ́ ó ti kọ́mẹ́ǹtì báyìí náà. ẹ ó kọ́mẹ́ǹtì bọ́ ṣe bó ṣe rẹ́ẹ̀dì hmm. ó fún mi ní tí bá ti ní ẹ̀rọ ní kóòdù Hmm. tí bá ti ní syntax error ló máa ń ṣe báyìí so ó fún mi ní vibe pé error wà ń bì. níwà kò sí error. kò sí error ń bẹ̀ ẹ ti understand ṣẹkọ tí mo fi wà concerned nìyẹn wípé kí ló ń ṣẹlẹ̀ gangan. okay bẹ́ẹ̀ ẹ̀wọ̀n kí taba comment ó yẹ kó light ó yẹ kó dàbí pé ó fade ẹ̀hẹ́n so gbogbo ọtí mo ti wà used money ẹ̀sán lélẹ́ẹ̀fẹ́ wáyà mi lẹ́nu pé kí ló ń ilé ìṣẹ̀lẹ̀ àmọ́ ní ìjẹ̀bẹ́ ni ọmọ àwọn àkọ́ tó ṣe létà ni so ẹ jẹ́ ká focus lórí bíbá local and global variables ṣe rí tá a bá ní pé nǹkan global kí ni ìtumọ̀ pé tá a bá pè nǹkan bá ní pé kí ẹni tí go global hmm. kí ni o kí ló mean like báwo lẹ́yìn ṣe understand ẹ̀ sí. local like uh, global in the sense that ó ti go worldwide. gbogbo èèyàn ti mọ̀ àbí nà mm-hmm. the same way also global variables gbogbo èèyàn ló mọ̀ wọ́n gbogbo èèyàn ló mọ̀ pé wọ́n wà ń meanwhile tó bá ní local variables àwọn èèyàn díẹ̀ ló mọ̀ wọ́n ẹ ti understand mm. now ẹ já wò bá ṣe lè create global variable àti bá ṣe lè create local variables tẹ bá ti create variable sí ta function báyìí this is a global variable kò sí nínú function kankan hmm. tẹ bá ti create variable sínú function báyìí b is a local variable and oh, ọjọ́ ìjọ lẹ́kọ̀ọ́ ọ̀hún ló la gbé sínú fáìlì náà tá a bá ti ní ìdáwà. ആശയങ്ങൾ Ó dẹ̀ ṣe bíbí. Àìmọ̀ inú HTML ni. Oh, tá bá ti nídìí local tá bá ti nídìí àìmọ̀ global variable ìta function ló local variable inú function ló Global variable ibi tẹ́ bá ti create variable yẹn ló máa sọ bóyá global ni o àbí local. Tó bá ti jẹ́ pé inú function lẹ ti create ẹ̀ ó mì pé local nìyẹn tó bá jẹ́ pé ìta function pé kò sí nínú any function ó mì pé global ni ṣe understand ẹ̀ débẹ̀ ẹ jẹ́ ká sọ implication global àti local lórí code wa ẹ mọ̀ kí mo sọ lẹ́ẹ̀kan pé tó bá sọ pé nǹkan global gbogbo èèyàn ló mọ̀ right so same way also gbogbo global variable tá a bá ti ní global variable kankan kò sí function tí ò lè lò kò sí function tí ò dá mọ̀ but tẹ́ bá ti ní local variable function yẹn nìkan ló dá mọ̀ function tó wà yẹn nìkan ló dá ẹ jẹ́ tẹ́tà another function bá kí n pè ní second so kí n fi bọ́tì mi síbi kọjá kódà jẹ́ bọ́tì méjì. so if you máa kọ́ sọ pé kó wà a eléyìí náà máa ní kó wà a So wọ́n the ti kíkì orí ilé ó a which is two because global variable ní gbogbo èèyàn ló dá mọ̀ tí n bá ní tí n bá kíkì orí ilé náà a which is two to pé global variable ní gbogbo èèyàn ló ló dá mọ̀ but tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ àwọn ọ̀nà báyìí ọ̀pọ̀ nígbà tí mo fún yín lámbà. bó tó bá yẹ pé local variable ni inú function yẹn nìkan lẹ ti lè lò mọ ẹ lè lò níta so tí n bá sọ pé alert b eléyà ṣiṣẹ́ fine but tí n bá wá bí tí n bá sọ pé alert b eléyà ò ní ṣiṣẹ́ á tún ẹ̀rọ kò dá mọ nìyẹn ṣẹ́ǹgẹ̀tẹ̀ ẹ̀rọ pé eléyà alert báyìí but a máa ṣe eléyà eléyà ò dá mọ ohun tó ẹ̀rọ ń tiẹ̀ b is not defined wọ́n sọ pé mi ò dá b mọ̀ ń tèmi o local variable nìyẹn ṣe ní ìbéèrè débi tá a wáyé ṣó yẹ yín dáadáa. ṣáwọn yẹn. akẹ́kọ̀ọ́ já tẹ̀síwájú. bọ̀ tá a bá sọ pé kó alert kí second function yẹn alert kì. a ṣiṣẹ́ dáadáa ń tẹ̀. Hmm. because wọ́n dá àwọn gbogbo èèyàn gbogbo function ló dá global variables mọ̀ but local variables inú function tẹ ti create ẹ̀yẹn lè kàn ẹ ti lè lo mọ ẹ lè lo mọta. second button ọjà pẹ̀lú ẹ̀mí second button. now yàtọ̀ sí pé ẹ lè lo local variable nínú function mi ó tún ní àwọn nǹkan mi tẹ ní láti mọ̀ nípa ẹ̀. Hmm. ṣẹ́rí mo ti ṣàlàyé pé tá a bá ti ní function báyìí javascript ò kì máa ń run code tó wà nínú function yẹn àfìgbà tẹ́ bá tó pe function yẹn a ti ṣàlàyé lè sẹ́yìn tí mo fi sọ pé ẹ jẹ́ comment àwọn ilé ọ àti nílé comment for instance báyìí tí n bá fi alert síbi hmm. tí n bá dé orí browser ojú ẹsẹ̀ ni màá bá alert lójú screen yìí Mm. but tí n bá fi alert síbi mi ò ní anything lójú screen mi ó dìgbà tí n bá tó pe function bóyá mo click lórí button mo ṣe wá pé function àbí ṣé n gẹ́tẹ̀. tí n bá fi alert síta function báyìí ìtàn ìbá ti dé orí browser báyìí màá ti bá alert yẹn bẹ́ẹ̀ gbàgàdà gbàgàdà tí n bá ti fi sínú function ó dìgbà tí n bá tó pe function yẹn kó tó di pé ó ìkọ́sí tó wà nù ẹ̀ now nǹkan tí yẹn wá mí ni pé ṣé gbogbo global variable yìí tí n bá ṣe ń lòdì kóòdù mi lórí browser ni javascript ti mọ̀ pé wọ́n exist òun ni browser mi ti mọ̀ pé wọ́n exist immediately instantly ọ̀ṣẹ́ rí local variables yìí browser ò dá wọn mọ̀ ó dìgbà tí n bá pe function yẹn kí browser tó máa create wọn láṣẹ tó bá lẹ́tí understand yẹn mm. tí n bá dórí browser ń sìn báyìí browser ò mọ̀ pé b exists kò mọ̀ pé ó a exists mm-hmm. because mi ò tí ì pe function tí b wà nínú ẹ̀ so kò mọ̀ pé kò tiẹ̀ dá b mọ̀ kò tiẹ̀ mọ̀ pé mo kọ́kọ́ láìní gan kò mọ̀ in fact ẹ wá mọ̀ kó tó fọ́ tí láìní gan bá ní error okay this this one ó yẹ kó tó error ó yẹ kí lè mm. náà tó error tí n kò ní tó ẹ̀ ní ẹ̀rọ ẹ rí i pé ẹ̀rẹ́ lè kọ̀ọ̀kan kàn so right. torí local ah not even that alone kò tí ì read code inú function ni kò tí ì read nǹkan tó wà nínú ẹ̀ orúkọ tẹ́ bá ti load page inú browser àwọn global àwọn nǹkan tó wà níta function àti orúkọ function yìí lè kàn ní javascript mọ́ gbogbo nǹkan tó bá wà ní function yẹn kò mọ̀ pé nǹkan wà ń bẹ́ẹ̀ tiẹ̀ ṣe ti hmm. understand ṣe ń gẹ̀tẹ̀ so ó máa rí ìdílé ó máa kéré tẹ́lẹ̀ astor orúkọ yìí nìkan so gbogbo ọkọ tó wà nípa kò ní execute ẹ o eléyìí náà astor orúkọ yìí nìkan so ọ̀ṣẹ́ nìkan tó wà náà kò ní execute ẹ náà o hmm. so ó dìgbà tẹ bá ti wá click lórí button tẹ bá ti pe function yìí láṣẹ wà time láti rí nǹkan tó wà níbẹ̀ ìgbẹ́ láṣẹ tó rí pẹ́ẹ́rọ wà nù bí ṣe ti understand it bẹ́ẹ̀. Show you. yín. ó yẹ mi. ẹ jẹ́ kí n wá clip ìgbà yín lẹ́sẹ̀ máa rí b is not defined ló ṣe ń pariwo fún wa ẹ jẹ́ ká tẹ̀síwájú. So for that reason also, local variables, the only time tí, JavaScript man ń create wọn, tí browser máa ń create wọn ni ìgbà tẹ́ bá ti pè function yẹn. Kì í ṣe yẹn nìkan. Tó bá ti lè parí nǹkan tó wà function yẹn, destroy variable yẹn lójú ẹsẹ̀ tó bá ṣe ń ṣe tán báyìí á destroy local variable yẹn again meaning that tẹ́ bá ti rán kóòdù inú function yẹn tán kò mọ̀ pé ó exist mọ́ variable yẹn ti lọ nìyẹn ṣe I understand? Mm-hmm. okay so tí n bá ní pé kó wà láti ẹja sọ pé pè b equals to b plus two. alert b tí n bá ti click lórí button báyìí a ṣe eléyìí fún mi a create variable b a wá ní b equals to b plus two that is b equals to kí four plus two six b will be six ilé àwa alert six ṣe i understand. Okay. ẹ jẹ́ kí n click lórí ìdí tá a fi ní six nìyẹn bó lè ṣe parí tán báyìí ó destroy b yẹn lójú ẹsẹ̀ bó bá ṣe rán yẹn tó rí pé kò sẹ́ni tí kún òtí ṣe nǹkan tó ń fẹ́ ṣe tán ní function yìí gbogbo local variables yẹn á destroy wọn so tí n bá tún click lórí button yẹn again a tún tún gbogbo ilé ṣe láti bẹ̀rẹ̀ again ni a tún create another b fún mi ṣé ẹ̀ ń gẹ́ tẹ̀ bẹ́yẹn a tún create another container b a tún fi four sí nínú a tún ní b equals to b plus two six a tún wà láti b a tún wà láti six mi tó bá tún ti ṣe tán a tún destroy ẹ̀ tí n bá tún ti click again a tún ṣe ògbélé a tún create b mi fún mi a tún ní b equals to b plus two àtọ́ àlá ti dé tó bá dẹ̀ ti ṣe tán á destroy ẹ̀ so bí local variable ṣe máa create bó dẹ̀ ṣe máa destroy yẹn bó ṣe máa wà destroyed that's how it's created and it's being destroyed bó ṣe rí global ones yìí tí ẹ bá ti lè ràn ẹ̀ browser yín tẹ bá ti lè ràn kódò browser yín the first time ó ti create ẹ̀ fún yín kò dẹ̀ ní destroy ẹ̀ ó dìgbà tẹ bá refresh àbí tẹ bá kúrò ló tó máa wà destroyed. Hmm ó wà nínú browser yín yẹn ó store ẹ̀ síbi kan bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wo ẹ jẹ́ change eléyìí báyìí instead of mo bá sọ pé this máa change eléyìí sí a equals to a plus two máa wá ní alert a tí bá ti click lórí button ẹ mọ̀ pa ti create eléyìí láti ilẹ̀ tẹ́lẹ̀ ó ti create eléyìí àbí náà. Mm-hmm. So tí n bá ti wá pípé òyìnbó tí àwa ní a equals to a plus two that is two plus two. So, jẹ́ four a á di four ilé àlá ti four ẹ jẹ́ ká wò. Ó jẹ́ four. Now ẹ jẹ́ ká wá pípé òyìnbó tí lẹ́ẹ̀kan sí kẹ́mà rí nǹkan tó máa fún wa. Ẹ kó fún wa ní six. Now tí n bá tún pípé lórí ẹ kó tún fún wa ní eight. Mm-hmm. Nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé ìgbà tá a kọ́ create ó ti create eléyìí sí memory ó ti create container kan ó fi two sí nínú ìgbà tí mo wá click lórí button ó kàn change nǹkan tó wà nínú container yẹn sí value yẹn plus two ó change nǹkan tó wà nínú ẹ̀ sí four ó wà láti value yẹn which is four pẹ̀lú má gbàgbé pé container yẹn ó yẹ exist ìgbà tó bá ti parí gbogbo ìkan tó wà níbi tán container yẹn ó yẹ exist nǹkan tó dẹ̀ wà náà dẹ̀ jẹ́ four bẹ́ẹ̀ yẹn ẹ ti understand mm. tí n bá ti wá click lé lórí again á tún lọ gba nǹkan tó wà náà wá ẹ mọ̀ pé ẹ mọ̀ pa ti change ẹ̀ sí four á mm. wá ní four plus two six á tún change ẹ̀ sí six á tún àlàtẹ̀ á jẹ́ six container yẹn yìí exist nǹkan tó wà náà dẹ̀ jẹ́ six ṣé ẹ̀ ń yẹ tẹ̀ bẹ́ẹ̀ ni tàbá tún click lé lórí again á tún ṣe gbogbo ilé ṣe ní ìbẹ̀rẹ̀. ọ̀tọ̀ náà. so ìdí tí ó ṣe ń fún wa ní tó ṣe dà pé ilé yẹn àdì méjì méjì mọ̀ lọ nìyẹn tiẹ̀ ó dìgbà tẹ́ bá refresh ó tó di pé ó clear but tẹ́ bá ti refresh ó yìí exist ó yìí máa wà níbẹ̀ nìyẹn. ẹ jẹ́ ká wá wo nǹkan kan pọ̀. ẹ wọ pé ìkànnì Mm-hmm. tí n bá ti kíkì orí bọ́tìn báyìí ẹ̀kẹ́ jẹ́ pọ́bẹ̀ láti pé tábà ti lóde lórí browser á create lè fún wa app mm. store is in memory tí n bá ti wá kíkì orí bọ́tìn á wá ràn kóòdì fún wa ó rí lẹ́ẹ̀tì ní mm. báyìí lẹ́ẹ̀tì ní bóyá lọ create container wa á lọ create container á lébẹ̀lẹ̀ ní e omi bá ti wá ní container méjì tó jẹ́ méjì tó jẹ́ <laughs> so àwa create àfi sẹ́fù sí bó ṣe tó bá ti débi bíbáyìí eléyìí ló máa lò kò nílò eléyìí mọ́ because since tí mi ti wà níbi tó ń jẹ́ a kò ní mọ kò ní dá ilé mọ̀ mọ́ nínú function b kò ní dá mọ̀ mọ́ so a equals to a plus two a wá jẹ́ seven plus two a jẹ́ nine àwa àláti nine tó bá dẹ̀ ti parí a destroy ele straight ẹ mọ̀ pé ele là ń lò bẹ́yẹn ó máa destroy kò dá mọ̀ mọ́ tó bá ti ṣe tán báyìí a destroy ẹ̀ ní àrí nine tẹ bá tutù click again náà yẹn náà lè tún máa rí because àtúnṣe ṣé mo ti destroy ẹ ó ti destroy ẹ àtúnṣe wa tún bẹ̀rẹ̀ again mọ̀ kẹ́tẹ́ bá ti click ẹ̀ tún gbogbo function yẹn read again yẹn àtúnṣe rí gbogbo ilé again àṣẹ create a new one àṣẹ fi seven sí nínú àṣẹ sọ pé seven plus two ó jẹ́ nine àṣẹ àláti nine ṣe ń fọ́dọ̀ bó ṣe ń ṣiṣẹ́. mo fọ́lọ̀ now tẹ bá sọ pé tẹ bá click lórí second button two lè lè máa fún wa ìdí ni pé. global ló dá mọ̀. global ló dá mọ̀ ẹ ti understand kò ní access sí local. bọ́jà sọ pé kò sí lè ń ká ní pé global yẹn nìkan ló exist tí n bá ti click lórí four ele a ní two plus two four èyí á di four a láti o ti store ẹ̀ tí n bá ah. wá click lórí ilé ìfọ́ yẹn lè máa rí ń bẹ̀ ṣe understand. Ah, kò yẹ kó dá local mọ̀ báyẹn. this is not a local variable eléyìí kan change òdì tá a fi fi let sí ìdí tí mo ṣe yọ let yẹn let yẹn gangan gangan ló lọ ní ó yá create new one tí o bá mm-hmm. ti sí let mẹ kò ní create new one ṣé n gẹ tẹ̀lé kò ní lọ create a new one instead anytime tá a bá ti lè pe a ó máa gbà pé global yẹn là ń pè nìyẹn but tí let bá ti wà ń bẹ̀ ó máa lọ create another one for wa á máa lò yẹn as local so tí n bá ti pe function by báyìí á ràn ní a that is this global one a equals to the global one plus two á change ẹ̀ sí four á wà láti four yẹn fún wa tó bá tó bá ti àlàtẹ mọ̀ pé nǹkan tó wà nínú global yẹn ti di four bẹ́ẹ̀ yẹn hmm. tí bá wá pe function ilé nǹkan tó bá wà níbẹ̀ yẹn láwá rí níbẹ̀ four yẹn lè máa wá rí bẹ́ẹ̀ yẹn ṣe ti understand. Hmm. four yẹn náà lè lè máa bá ní inú ẹ̀ tí bá tún bí kele tẹ́lẹ̀ bá sọ di six six yẹn lè lè máa bá ní inú ẹ̀ meanwhile tí bá kékeré one million times six yẹn náà lẹ́yìn màmá bá nú ẹ o. bójú bá ìyára ọkọ wa tó jẹ. tẹ́lẹ̀ bá ti change iléeṣẹ́ màá wá rí the new value. ilé náà lè ṣe nǹkan tó bá wù pẹ̀lú ẹ̀ ilé náà lè sọ pé a equals to a minus ten ilé ìdíyọ ten kúrò nínú ẹ̀ nìyẹn tí n bá ní kó àlàtẹ àlàtẹ náà tá a bá ti máa pe léè the new value yẹn léè máa bá ń bẹ̀ ní tiẹ̀ náà ṣe ti understand bó ṣe ń ṣiṣẹ́ nǹkan tí kan bá ti lè tí kan bá ti hot available yẹn next one báyìí new value yẹn ló máa bá ń bẹ̀ nǹkan tí mo mí nì tí n bá kọ́ kíkì lórí second button báyìí ẹ mọ̀ pé a is two àbí two minus ten minus eight. ó jẹ́ minus eight eléyà láti minus eight tí n bá click lórí first button a wá ṣe lè fún wa a wá ní a equals to a plus two minus eight plus two a jẹ́ minus six eléyà láti minus six ṣé n get bó ṣe ṣiṣẹ́ bẹ́ẹ̀ hmm. tẹ́lẹ̀ tá a ti kọ́kọ́ pè ó máa affect bí èkejì ṣe máa ṣiṣẹ́ four ni four minus ten ilé àjẹ́ minus six tẹ́lẹ̀ bá ti máa wá ṣe minus six plus two ilé àjẹ́ minus four hmm. eh, minus four minus ten ilé àjẹ́ minus fourteen so bó ṣe máa máa ṣiṣẹ́ lọ nìyẹn that is local and global variable ṣe ní ìbéèrè ọ̀kẹ́pọ̀ àti wà parí. Ah, ẹ ṣe sáré lọ mú charger system. Okay. so ati ti wo bí local and global variable ṣe ń ṣiṣẹ́ àbí. Hmm. now but then a tún fẹ́ wo nǹkan tá à ń pè ní scoping. scoping. ẹ wà fẹ́ a fẹ́ wo scope scope of a variable scope. kì í ṣe pé kọ́ kì scope pé kọ́ fi síyàn lórí o scope ni pé ibo ni kí ni confinement ti variable kan wà. Now, ó dàbí ibi continuation local and global variable tá à ń ṣe lọ náà tí n bá wá bíbẹ̀ mọ̀ pé nínú bíbẹ̀ mo lè lo a bó ṣe wù mí nínú bí náà mo lè lo a bó ṣe wù mí now tí n bá sọ pé if a is equal to let's say four tí n bá wá bí tí n bá create another variable b ṣe rí b mi lè lo outside of this if torí pé ah. inú if ni mo ti create ẹ̀ ṣé ẹ̀ ń gẹ̀tẹ̀. bí let ṣe ń ṣiṣẹ́ ni pé tẹ́ bá ti lè create variable pẹ̀lú let inú ibi tẹ́ ti inú should I say inú the nearest curly braces ṣé ẹ̀ ń gẹ̀tẹ̀ inú curly braces ibi tẹ́ ti create yẹn inú ẹ̀ nìkan lẹ ti lè tó bá jẹ́ pé inú bíbá ni mo ti create ni let's see Because to one ẹ̀jẹ̀ ó mì pé inú ẹ mọ̀ pé inú curly braces ibi ni mo ti create báyìí. Ah, eh gbogbo inú bíbà mo ti lè lò mo lè lò nínú if náà but mi ò mm-hmm. lè lò outside of this function ṣé but ṣe rí b mi ò lè lò b outside of this if tí n bá tà láti wá bí tí n bá sọ pé alert b á pariwo ni á lóun mọ bí rí so ibi tá a bá ti create variable kan ó máa affect ibi tá a ti lè lò ẹ kàn fò pé kí inú curly braces wọlé ti created inú curly braces lè mọ̀ ti created mi ò lè lò outside of it. káwá ní pé a fẹ́ change a fẹ́ jẹ́ kí value bí kò jẹ́ five a dẹ̀ fẹ́ aláàtì bí ní outside of this place kí la máa ṣe nǹkan tá a kàn máa ṣe ni pé a kàn máa change scope ẹ̀ ni a mọ̀ pé the only reason tá a fi lè lò ó ń bíbí ni pé torí pé bí la ti created hmm. ó tí n bá find a way láti tí n bá find ọ̀nà tí n bá kọ̀ wọ́nà kan tí mo ensure pé kí kàkà tí màá fi created bíi tí n bá create a function yìí since tó jẹ́ pé line yìí náà inú function yìí ló yìí wà màá lè rí lò ní inú bíbà ṣé n kẹkẹ bẹ so mo wá lè wá gbà kọ́ wá rí màá sọ pé let be bí mo ṣe ní let be màá wá yọ kúrò ní bíbà ẹ mọ̀ pé let yẹn ló máa ní ó yá lọ create variable wà fún wa ah, tí ó bá ti lè rí let bíbà yìí pé ó máa gbà pé lè náà lẹ́yìn rí fa sí ní ibi eléyìí dẹ̀ máa lè rí lò because ibi tẹ́ ti create ẹ̀ ní ẹ ti understand bẹ́ẹ̀ hmm. so ẹ lè lo b by anywhere within this function tó bá yẹ kí mo ti fẹ́ lo b yẹn nínú function ilé nínú sọ́kọ̀ ẹni kí n change the scope ẹ̀ ní màá kọ́ yọ let be kúrò nígbà màá wá gbé sí ìta tí n bá gbé síta. Si you may or you di refer to that same realm then o máa fún mi ní opportunity láti lè rí lò ní inú gbígbà yìí ṣe ti ń get scoping down so that is scope ẹ wá lè máa gbó tó bá rí báyìí àṣẹ ó kú máa kó gbogbo variable wá síta ní gbogbo ẹ̀jẹ̀ global variable so that lè máa rí wọn lò bó ṣe wù wá ọ ó máa ń da kóòdù ìdí nìyí ó mọ̀ pé nǹkan tí bá ti lè ṣe sí b báyìí nínú b ó máa affect nǹkan tá a máa rí ní nínú b báyìí mm-hmm. so ìgbà míì ẹ ti ẹ lè gbàgbé ẹ ti máa alter variable yẹn bìkan ẹ wá débò míì ẹ wá fẹ́ bóyá ẹkọ ẹkọ in fact ẹ ti ẹ lè máa ti gbọ́ pé ẹ ti lo that same variable name a máa fún yín ní bug kò wá ní ṣiṣẹ́ bó ẹ ṣe expect kí ó ṣiṣẹ́ so as much as, as much as possible ẹ tà láti jẹ́ kí variable yín ẹ kàn limit ẹ̀ sí inú ibi tẹ́ ti fẹ́ lò nìkan tó bá jẹ́ pé ẹ rí pé inú bílì kan lẹ ti fẹ́ lò mọ́ bẹ́ẹ̀ ni nídẹ̀ ní ìta ẹ kàn create ẹ̀ ní inú bíbá so that ẹ ní nídẹ̀ tẹ́ bá rí pé ẹ ní nídẹ̀ ní inú function tó bá jẹ́ pé inú function yẹn kan náà lẹ ti fẹ́ lò mọ́ àti gbogbo nǹkan tó wà nínú ẹ̀ ẹ mọ̀ pé if ìfúnra ẹ̀ náà inú function ló yìí wà ṣé ẹ ń tẹ̀lé mi if inú function ló wà so ẹ lè create nd so bẹ́ẹ̀ bá create nd ẹ lè lo ń bíbí àti inú gbogbo nǹkan tó bá wà nínú ẹ̀ náà ẹ lè rí lò ní tó bá wá rí tẹ bá rí gòkè o mo fẹ́ lò nínú function tó pọ̀ like more than one function two or more functions ìgbà yẹn lẹ tó máa wá fi sí global variable nǹkan tó ń jẹ́ scoping scope scope of the variable ṣe ní ìbéèrè. No. Fine. Uh, ṣeun jẹ́ ká ṣe báyìí ṣé máa kọ́kọ́ lọ pa assignment tí mo fún yín tẹ́lẹ̀ yẹn. nà á fún mi lélẹ̀. àti wẹ́ẹ̀sì fàbí. àbí. Mm. bẹ́ẹ̀ mi sọ pé ìfẹ́ ọ̀sán. Mm, ẹ ò sì. nǹkan tẹ́ fẹ́ bá mi ṣe pẹ̀lú ẹ̀sìn fún yẹn ni. mo ní input báyìí user wa user máa type score student sinubu tí nǹkan tí user yẹn bá tu tó bá wà láàrin zero. to 39 for my display field. about allowing to uh, 44 for my display pass. Provide one line 45 to 49 for my display port. Go align 50 to 59. My display average. Go by allowing 60 to 69. My display good. Go by allowing 70 to 100. My display excellent. Go by how 200 low. More than 100. àbí ó kéré ju zero lọ code display out of band ṣe understand tó bá láàrin ilé sí rẹ tó bá láàrin ilé sí user kan máa wá a type number kan síbi a click the button a máa display sábẹ́ rẹ̀ wọ́n display fail wọ́n display pass wọ́n display nǹkan tí user nọ́mbà yẹn ló máa sọ nǹkan tó máa display ìgbà kọ́kọ́ parí first one yẹn náà ẹ̀kọ́ parí. first one yẹn ó sì ń wá sí mi lórí láì ẹni pé mi ní fi image kejì sí nínú kóòdù kò sí image mi nínú kóòdù báwo máa ṣe pé image. ẹ nǹkan tẹ máa iṣẹ́ náà tí mo fún yín nìyẹn. Gracias, Rafael. こちら。あ、肌をさ。OK です。